families with three and rice six and nine lójú ayé jẹ́ ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́tọ̀ọ́ bọ́sì. Jabi, be merciful. ṣẹ̀rọ̀kọ̀ lé tó lóhun lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná wà ìrọ́pọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ still. Jabi man free food. For how long will you stay? Or come if ń ṣàwọn nepa you know, just when I was enjoying my program. oh. Ronnie. yes. please this is not the issue of nepa because I can see light in the next compound tabari nǹkan tó ṣe síná kò dìde kó lọ fix ẹ torí mi ń kàwé lọ́wọ́ o. Chichi please don't just start kí ló dé náà what's your problem ah, ah ṣé ìwọ rí ọwọ́ mi ní dìnnà ni why you always attacking me who is that oh my god oh, who is that. Oh my God! Oh, oh, oh, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? There's somebody what? in the house. Oh my oh, oh, God! Oh, oh my God! Oh my God! Brother, haba. Brother, how can you be doing this now? Uche, Uche, báwo ló ṣe ń now? What kind of dangerous place is this? How can you be playing pranks with me at this time of the night? Eh? eh? Irú prank wo ló play now? You call this prank? ẹ mélòó ni mo ti sọ fún yín kẹ́ máa ti gate àti ilẹ̀kùn létí ilẹ̀ bá ti ṣú. tẹ̀dẹ̀ mo rú environment à ń gbé ẹ múlẹ̀kùn kitchen ẹ sílẹ̀ ẹ ṣí gate náà sílẹ̀ what if it wasn't me tó bá lọ jẹ́ pé rapist ló wọlé àbólé ọ assassin kí làbá máa sọ. bọ́n ṣe máa wọlé tó máa ṣolúwẹ̀ léṣe nìyẹn meanwhile she left the door open. Shut up. Eh, thank you for helping me to tell her to keep her mouth shut. Eh? You guys want to kill me. Eh. Who, who are the guys? Am I your husband? Eh? Who are the guys here? Uche, you see, she's doing her own. You see, you are doing your own. She don't share what she And what is all this? Please leave me alone. You guys shouldn't kill me. Oh. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ngbà tí ngbà tí ẹnu ẹ ló wà yẹn. ni wọn náà wà yẹn má gbàgbé ọkọ ẹ lọ. Eh, eh, see you you where dey you think say you go stay here ibi kan ló máa gbé. I saw you going into that kitchen. Were you I saw you going you were the one that is supposed to lock that door. You went into that kitchen. See if Why that knife if that knife touch me. What would you do? If that knife touch me. Hey, orí bó ṣe rí. Rọ́kàn mi, we're not in the medieval ages. You can't just tell me to stop working arbitrarily. Láì ṣọmọdọ̀, ìyàwó ẹni mo jẹ́ náà. O kò lè ní kí n fi ṣe sílẹ̀ just like that. Ẹ má bínú, mo ti gbọ́ yín. But listen, I want you, my wife at home, most especially preparing yourself for motherhood. That's all. Iṣẹ́. Mm. So it's because of this stupid archaic reason ló ṣe ní kí n fi ṣẹ́ mi sílẹ̀. Torí ẹ̀ lè ṣe fẹ́ bà kàríà mi jábì. Whose career? Career wo lo ní special? Hey, do you think there is one special career for a woman? Kò sí career kankan tó ní ju pé kó tọ́jú ọmọ nínú ilé lọ́kọ̀ lè dáná oúnjẹ fún mi. That's all. Rọ́kọ̀ mi. Mm-hmm. But you know this will kill me. Staying in this house all by myself, doing nothing all day. Oh my baby definitely you will occupy yourself with a lot of things in this house. From one bedroom to another bedroom, from a bedroom to toilet, from toilet to sitting room, from sitting room, you watch television. Ah, before you know it, time ti lọ. Oh, really? Like what and what? Like what I've just mentioned. Kò a lot of things don't they? ṣe. Rọ́kàn mi, rọ́kàn mi kò dá báyìí o. Welcome. Hello. Hello. I think this topic is over. Don't you think? Thank you, Udaro. See? That's what I'm saying. No, wait. surely occupy yourself with a lot of things. You know you can pick food and leave me inside the bedroom and go somewhere else. Nínú ilé ni bó ṣe tóbi tó nìyẹn. Tó bá jẹ́ yàrá kan sìn, o ló máa sọ pé òórí nǹkan tó fẹ́ ṣe. You see, you are not Oh, òṣìṣẹ́ mọ́. Òṣìṣẹ́ mọ́ what? Just be merciful. For how long will this take? Hello, Sadike. Not very fine. Mo fẹ́ kí ẹ bá bùrọ̀ yín sọ̀rọ̀. Rọ́kàn mi. tá pàdé different people with different views. Ademi happy birthday. Ademi. Má Ademi kankan, mo rò pé kí n wá sọ fún ẹ tẹ́lẹ̀ níbọ̀ ó tiẹ̀ dá tó ti fojú ara rẹ̀ báyìí. Màámi ní àwa compatible àtọ̀. Èmi, it's me Lillian, àwa compatible, Ademi. people with different views, different families with different rights. Six and nine, lójú ayé jẹ́, He fell but gbóná, ìfẹ́ ò he fell But But still, just be merciful. For a long will we stay? For coming ẹ̀rọ́kọ̀ lé tó lóhun lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ sí. What can you do? Nothing. Just mention one particular thing. You can order food. You cannot cook. Hey, Chichi. Chichi, mm. I hmm. am warning you. You have to mind the way you talk to me. Ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́. Do you understand? so you have to accord me that respect mama bá mi sọ̀rọ̀ anyhow ṣó ti gbá mi. oh now you don't dey give yourself title abi you don't dey call yourself person wife because of this yeye plastic What dem carry give you mm. no worry anyway mi ò lọ́rọ̀ tán tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ torí want to be bí ẹ̀dá gbogbo ètò ìsọ̀yìn wọn ò bí ẹ̀dá ní ìsọ̀tọ̀ yẹn. ìwọ tó wá bí dáńkọ́ hmm? o ò ríra ẹ oh. at your age you're still dependent on your brother èyí àlè òní ọkọ náà òní gbà tó làálẹ̀ bá lò tẹ̀ ṣe fẹ́ lọ́kàn. Oh, pẹ̀lẹ́ o wá fẹ́ máa ní èmi lára nínú ilé ọkọ mi Ọlọ́run fún ẹ ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹsẹ yé mi ń sìn yìí ni orí ìwọ tó nílé ọkọ ìwọ tó ò lè ṣe nǹkan kan tọwọ́ ẹ ò ránṣẹ́ òye yí abọ́rọ̀ ò lè fọ̀ oúnjẹ ọ ò lè sè bóyá ló tiẹ̀ ń sáàbù brọ́dà mi gan lórí bed i wonder and your juju no go work because i bin don dey observe you when you don dey serve am um, poison for that dining table mm. yes o oh, that poison wey you dey give am see anybody that wants to break my home Father Lord, I reject it in Jesus' name. Now you won't break your home now because now you won't kill my brother. Eh? eh? You think I don't know? That way when you go stand for kitchen, you gonna do like this kuru kuru beside beside him food. You think I don't know what you do? Me I tell you, you no fit kill my brother o. Oh. And if any headache do am, you dey wahala if you get belle pain na wahala. how can you be saying this to me. You be said to kill my brother make you take inherit the work where you know Chichi. the where you know work Chichi. for you won't kill my brother pack calling him property inherit am before he die. Chichi, what are you saying how can you say me. that to me. yes because you won't kill my brother. Chichi kill la gbé kill la jù kí la tí ì To see ti yá To tó ti ń dárúkọ ọ̀rọ̀ ọkú tó lè mi èmi. ṣé o ṣe ìwọ kìlọ̀ lórí mi tẹ́ mi sí ìwọ kìlọ̀. èmi. Ah! kí ló tún fariwo. Ah! ask am. ṣe <laughs> did you hear what your sister just said to me. kí ló ṣẹlẹ̀ kí ló tún she said she said I want to kill you. Chike. no mind this Yoruba girl me kill death why where I wan talk death kill. <laughs> why you no be chicken. oh you dey say na wetin kill you is not possible. brother you see, i no be dey tell you say all this yoruba girl go scatter family. na na shey you go dey hug you go settle your family matter you know you carry okay papa go hear for village and you no dey see okay you people na think say na god turn me to useless woman for this house. <laughs> sweetheart sorry. I can't do this anymore. You need to find something to do about this girl. She's frustrating me now. Baby, please just take it. No, she's frustrating me. Yeah. <laughs> Thank you so much. Thank you so much. <laughs> Irú eléyìí náà làwọn máa rí àmín lágbára ọlọ́run àmín lágbára ọlọ́run ah wọ́n hmm, wọ́n tún ti dé bí mi ìmọ̀ tó jẹ́ kí ọ́fíìsì wa jọ papọ̀ sójú kan náà ẹgbẹ́ ọ̀gọ́gbẹ́ ọ̀dọ̀ mi ní ọ́fíìsì wọn wà sí sáà ó tún ti rà ń bí bá pè é létà jàre ok sista ẹ jẹ́ kó transfer yín kúrò lọ́fíìsì mm. wàhálà tẹ̀ fún mi ti pọ̀ jù Eh, two minutes ọ́fíìsì yìí tẹ̀ ń wá wá wá yìí mi ò fẹ́ mọ́ ẹ̀ ń disturb mi. kí ló dé ìyọ̀ kí appreciate ìfẹ́ báyìí. ìfẹ́ ìfẹ́ ni mí. ìfẹ́ ọmọ ìyá. Ah, màá tún bẹ̀rẹ̀ sí ní búyàn sìn. èwo lélẹ̀. ọ former Miss Federal University ni ó ní wọ́n fún ní telecoms advert tí mo sọ fún yín yẹn. ayé ṣe yẹn. ó ní o. <laughs> Wow, this is big. Very, very big. Congratulations. <laughs> Thank you so much. Ẹ ṣe gọ̀mọ̀, ẹ ṣe gọ̀mọ̀, ẹ ṣe. Ẹ wá ọkọ yín àtàwọn àbúrò mi kan. Ẹ wọ́n bá wa ń bẹ̀ ọ pẹ̀lú wàhálà àwọn oúnjẹ sí mi lọ́rọ̀ pé àwọn sójà ni mo kó sílé. <laughs> Thank God. <laughs> Ṣé tèmi kọ? Oh, she's fine. Ó wà lébẹ̀. Ó ti ẹ̀ bá mi fa wàhálà kan lọ́wọ́ seriously ẹ̀sẹ̀. Torí mo ní kó má ṣiṣẹ́ mọ́. Ah, oh, ẹ kò dẹ̀ ṣiṣẹ́ mọ́ náà nìyẹn. For good reasons, I suppose. Yeah. Hmm. Mo pé kò ń ṣe pé nítorí òfin ìpéyàwó ẹ fẹ́ lè máa ṣe. Adultery àbí ṣìnà àṣekìṣe ọ̀ràn obìnrin ló ṣe ni. Really? Eh, really? Obìnrin lèmi náà, wá jẹ́ pé mi náà ṣe ṣìnà nìyẹn. Ọlọ́run ò ní jẹ́ Ọlọ́run ò ní Ke kí o máa dé òtí kankan ṣe ìranù ẹ̀yìn. Tálẹ́ fẹ́ fi yọ ah, irú yín ṣe ṣìnà kí lẹ fẹ́ bá débẹ̀. But eh, rọ́kàn mi ṣé tèmi ò kí n ṣe stepmother wa now. very good kì í ṣe stepmother wa ṣẹ́yìn mọ̀ pé stepmother wa ó lè wúrú wà tó wẹ̀ ládùúgbò gbogbo nǹkan tí dáàdi ṣe fún ìgbà tí stepmother wa dé ṣẹ́yìn fi rú ojú bẹ́ẹ̀ yẹn fi wò ó ta ló mọ̀ pé ó na ẹsẹ̀ kan sínú ilé ó na ẹsẹ̀ kan síta ni despite the fact pé dáàdì wọn ò ní nǹkan méjì tí wọ́n ń gbójúlé àbí wọn ò ní nǹkan méjì tí wọ́n ń ṣe ju wípé kán tọ́jú obìnrin lọ síbẹ̀síbẹ̀ náà ó yí padà ṣe ṣìnà ni ẹ wo bí wọ́n ní ojú òun lálá kàn òun ló fi ń ṣọ́ orí ààrẹ atókèrèkèdèrè òun ni olójú jíjìn òun ló ti máa ń mú ẹkún sùn ẹ rọra fi mí lẹ̀ bí mo ṣe rọra wà yẹn ẹ ti gbọ́ ẹ ti ń wò mí bẹ́ẹ̀ mi ò lè ṣe sọ́ọ̀rì fún yín torí gbogbo òwe tí mo pa ẹ ò lè mọ̀ kò lè yé yín so mi ní láti ṣe sọ́ọ̀rì pé mo pa òwe. òwe tó sọ gan ó ti pọ̀ jù wọn kì í pàwé tó pọ̀ báyìí lójú àgbàlagbà. ó yẹ túmọ̀ ẹ̀. ìráyè wo hmm, ọkàn mi ó dẹ̀ sọ pé onífẹ̀ẹ́ ìyàwó ẹ tó bó ṣe ròṣà. ìrájẹ́pẹ́ yìí nífẹ̀ẹ́ jù mí lọ nìyẹn. sorry sister. why are you sorry. ẹ wo ẹ má ẹ wọ ẹ ti ń lọ mi lọ́ọ̀fù ẹ tún ti dé o ẹ jẹ́ ká close chapter ẹ ṣó ti yé yín kò ṣiṣẹ́ mọ́ kò ṣiṣẹ́ mọ́ náà nìyẹn ẹ pa ẹ ti. Hmm. èmi gan ti le je jẹ kọ́rọ̀ ìdájàre láàrin wa tó ló ti sọ mí lẹ́nu pé tí bá dé ìsẹ̀ra bẹ̀ tó bẹ́ẹ̀ jáde sómi ìrẹ́bí àti jàlé ni. ẹ wá ọkọ yín ò béèrè wa ni kí ló ṣẹlẹ̀ àbọ̀ ọmọ kúrò lánàá yìí hmm. mo lè ní kẹ́ ẹ má délé ẹ mọ́ mo lè sọ bẹ́ẹ̀. ẹ̀yin ò béèrè ẹ̀yin ò béèrè wọn èmi ò mọ̀ pé gúlà àgbẹ̀ yín ṣàlàyé yìí. ṣé ìtẹ́fẹ́ sọ nìyẹn ẹ fún mi nọ́mbà o wà á ní máa lọ ilé lẹ́yìn ọmọ mẹ́rin ní bẹ́ẹ̀ kó sí alákòóbá. ẹ ti láìpẹ́ ọkùnrin. ẹ ti láìpẹ́ ọkùnrin lórí pé àwọn ẹ máa ti ṣe. wọ́n tún lọ nìyẹn o. ojú owó ṣé èkúté ábùmù nìyẹn. ẹ má ju ọ́fíìsì mi mọ́. <laughs> I love this woman, I <laughs> no. Oh, àǹtí tèmi ẹ káàbọ̀ what happened you look down. April. Ma. I'm not happy. báwo ni ẹ̀gbọ́n yín ṣe máa jí lọ́sàn-án kọ̀ọ̀kan tó kàn máa dìde ní kí n fiṣẹ́ sílẹ̀. what. yes can you imagine what, what happens to my career. What happens to my contribution in the running of this family? Eh, ìmọ̀ nǹkan tí ẹ̀gbọ́n yín fẹ́ fàyọ nínú Oh God. Why are men so selfishly chauvinistic at times? Tukí. Ah! Tí ẹ̀gbọ́n mi bá ní pé kẹ́ resign, ẹ mọ̀ páwọn lọkọ tọkọdẹ làṣẹ My advice yín kẹgbọ́n nǹkan tó bá sọ and I know you've been worried because of your contribution to the house as a good wife that you've been but tó wá ní pé àwọn ò need assistance yín mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó dá gbèsè báwọn lọ́rùn máa wọ̀. <sighs> bọ́ọ̀ mọ̀ pé mi kì í ṣọlẹ̀ kí ni mo fẹ́ máa jókòó ṣẹnu lé I'll be bored to death. ẹni sùúrù ẹ jókòó ṣe gbọ́ ẹ jókòó. àǹtí tèmi èmi mọ̀ yín dáadáa ẹ máa adapt bó tó bá nípa àwọn òfẹ́ mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kán dágbé bùkátà wọn and let's see who blinks first láàrin ẹ̀yin méjèèjì. Mm-hmm ó ti tó ẹ̀yin tó yẹ kẹ́ wọlé kẹ́ freshen up tó kí ó ti tó ó ti tó ṣe báyìí gbé báàgì lọ sínú rúùmù. What does it look like I'm doing? Kí ló dé tó ṣe máa tọwọ́ bọ́nú oúnjẹ tí mo ṣe fọ́kọ́ mi? What is wrong with you? Ṣé oúnjẹ lélẹ̀ tó ṣe yá àbísúwò náà? Ẹ́ eh? ládùúgbò gbogbo owó tí ẹ̀gbọ́n mi ń kó fún ẹ, kò bá tún lè ṣe oúnjẹ gidi, kò bá tún lè serve Chichi, what do you know about cooking? Ah, hmm? Dúró, ṣo mú jẹ́sẹ̀ tó mi ni? Mo bèrè lọ́wọ́ ẹ ni. Ṣo mú jẹ́sẹ̀ mi ni? Ṣo oúnjẹ lélẹ̀ ni? Iṣu ìdí iṣu wo omi rèé òróró nínú ẹyin. O dẹ̀ ń pèrè lóbìnrin kí ló dé tó o ṣe ti bọ́ sí kíchìn kó o ti lọ dáná fẹ́ gun ẹ̀ láàárọ̀ yìí. o kémi bọ́ sí kíchìn kí n lọ dáná fún ẹni tí wọ́n sọ wípé ìwọ fẹ́ fẹ́ tó o dẹ̀ lè fẹ́ tọ́lọ́wọ̀n ò lè gbà fún ẹ láti fẹ́ àbí. ah shameless woman ni ẹ. chichi chichi you mm. are started. Ah, hmm. okay. brother apumaka. Hmm. Ah, hey. Hmm. Hmm. <sighs> Jọ, kí ni mo ṣe fàbùrù? What wrong have I done, your sister? Tí kò fẹ́ fi rí mi. Ronike, kí ni mo fẹ́ ṣe? o kò ní láti wà patient pẹ̀lú teaching. patient for how long? for how long? ọmọdé ló ń ṣe. ọmọdé ló ń ṣe arúgbó yìí ó pẹ̀lú tó ń bá yé ìjẹ́ náà if you calling her ọmọdé how long do I have to do this? atẹsẹ̀ do ọ̀nífà I can't do this. I can't. Excuse me, why to think Buffo? Oh my God! I'm not performing. It's a Yoruba proverb. Only you just have to take it easy. Easy? Did you just ask me to take it easy? No, did you just ask me to take it easy? fending for herself, just like I am doing my. Are you asking me to chase my sister out of the house? Fill in the gap. How many do you want? Two or three or four? Uh-uh. What is this? Ṣé tèmi? Ṣé tèmi? And what is the meaning of all this? <sighs> What are you doing here? I was waiting for you. Waiting for me nítorí mo dory. dòrè. Àbí báwo? Are you hungry? I'm okay. Mo ti jẹun lọ́dọ̀ that. And what about the resignation? It's submitted. Oh, better. Ṣẹ́gun. So what would I be doing at home? Ìgbádùn àtayọ̀ máa ní kó máa ní. Ilé ọkọ ẹ ló ni kò sẹ́ni tó ń lé ẹ̀. Kò sẹ́ni tí ìwọ fúnra rẹ̀ ń lé ìwọ fúnra ẹ̀ ò ni. Àbí ṣe bínú lé nìyí? Iṣẹ́ tó lọ ṣe ń bi iṣẹ́ ẹ̀. Èyí tó máa ṣe ń bí ó ju gbogbo ètò máa ṣe make up tó máa dààmú ara ẹ níwájú glass pé o fẹ́ sáré lọ ọ̀gá kan máa rí ẹ àwọn kan máa rí ẹ ò ní problem pa yẹn mọ́ ṣó ti yẹn ń sìn àbí ta ló máa rí ẹ bó ṣe rí gbẹ̀mùgbẹ̀mù yìí àbórí ṣé mo fẹ́ ni ta ló máa rí bó ṣe rí gbẹ̀mùgbẹ̀mù yìí tó máa ní pé yà ń jẹ kò sí so jókòó ń bí ok àbí gbogbo nǹkan tí mo sọ yẹn ṣé kò dáa. Good night. Thank you. mo gbọ́nà ẹ̀bùrú yọ sí orí máa ń fọ́ mi ní gbogbo báyìí àti jìnnà àlọ́kọ̀tọ̀ àti sáré múra àpọ̀n gbogbo tẹ̀yìn àpọ̀n tíwájú gbogbo àrígelege màá wá wà níbi iṣẹ́ ọkàn mi ò ní balẹ̀ gbogbo èrò ọkàn mi bẹ́ẹ̀ nẹ́kùn ti bọ́ṣọ lọ́rùn ẹ̀ lọ́sàn gangan ni. àárọ̀ kùtù ibi iṣẹ́ ni. jókòó bí máa ṣe fún mi bí. ṣé tèmi. I just got back from work not quite long. And you? I'm a copywriter in an advert company. And you? Really? Um, so, what is your favorite food? Or do you drink or do you smoke? Mike, ah, you won't kill me. <laughs> no, I can't do that. And um, so, what's your favorite food? Can you speak Yoruba? What's the meaning of that? <laughs> okay, oh, I'm really, I'm so tired. <laughs> Just be merciful. Good night. So I resigned from work yesterday. I'm now a full-time housewife. Uh -uh. But Abura and Shisha now. Oh. Well, Uncle Enisha. Seriously, what are you going to be doing? Are you going to open a shop? Shop, okay. He says I should sit home every day and enjoy my life. <laughs> Come off it, go possible. You know you're very active. Bottom no Well, when I get to that bridge, I'll cross it. Meanwhile, Ronnie, how far with your wedding arrangements? Mm. Let's even leave the wedding arrangements aside. Mm. The girl doesn't like me at all. Couldn't stand me. And she's getting hostile by the day. Oh, I do. She fẹ́ fẹ́ boy. Bashim <sighs> Bininiyo, I don't know what I've done wrong to her. But anyway, Uche Timu date, um, but we're still waiting for confirmation from the church before we put the date on the card. <laughs> yeah. Dates will ever move. Well, exactly two months from today, I'm going to be Mrs. Mm. Uche. mm. Kini Uche wan ṣe sí attitude àbúrò Eh, nothing no. He's not doing anything about it ó ní ọmọdé ló ń ṣe àfi pé mi gbọ́rú ẹ̀ rè my prayer is that it doesn't get out of hand jù báyìí lọ. wo ọ̀rẹ́ mi kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ó kàn ń ṣeré ọwọ́ ni ó kàn ń halẹ̀ ni o kò ní wèrè kankan tó fẹ́ ṣe ẹ meanwhile Lily no bobo yet. Hmm. My mouth is sealed. Ah, hey, Ian, <laughs> don't seal that mouth. Hmm? torí o mọ̀ pé kì í ṣọmọdé mọ́ àgbà ti ń dé o. <laughs> ẹ gbà mí àgbà mélòó ni mí ah. jọ o ọmọ kékeré ara mi ni mí ah. I will not allow any guy to break my heart again. Ah. èèyàn need láti máa take a risk. you know life itself is a risk. Anyways, àwa máa gbàdúrà fún ẹ. Okay, oh. okay, so come on girls. Who is gonna be my best lady? I. Ah, kí ló dé ṣé mi lè ṣe? Mi ì tí ì máa rí. I didn't do much today. Visited some friends, chatted. I feel refreshed. What's that? I mean IRS. Um, so can you send your picture to me? When? My heart is keeping. Good night. going to ask about your phone. Okay. Well, these are uh, the odds we have here. One is 350,000, while the other one is 500,000. Okay. So, um, is it oh for a wedding reception or? Um, yes, for getting married. Oh, <laughs> congratulations, sir. Congratulations, man. I think the 500,000 uh, naira will be. So, okay, can we see it? Yes, hold on a minute. Okay. Mm-hmm. God promise. ẹ jọ̀ọ́ bàbá tẹ́ bá ti déwájú mbẹ ẹ bá ń park ẹni tí mò ń wá lọ ló ń bọ̀ mbẹ Okay, ẹ ṣé ẹ gbà thank you. sis. Ah. <laughs> ẹ káàsán. ẹ káàsán <laughs> ṣe wà ká. wọ́ọ̀rẹ́. kí ló tẹ bọ́lẹ̀ nu taxi ẹ bá jẹ́ kó máa gbẹ́yìn lọ́lé náà <laughs> ẹ fọ́ ni o ta ni mo fẹ́ lọ bá nínú ilé tẹ́yìn fúnra yín ti wà ń bí ten stroke. Hmm. Boredom, right? I ah, know at all. Mo kàn mo kàn stroll ni. Àǹtí ẹ ní láti fara pamọ́ fún mi. Ah ah. Yeah, it's boredom. I know. Honestly, I really can't cope anymore. Ó ti sú mi. Ó ti sú mi now. Mm-hmm. Eh, ìgbà mo fẹ́ ṣe gbogbo ilé dà. Bẹ́ẹ̀ tí ẹ ṣe wá nǹkan kan láti máa ṣe at least to keep you busy. Like what? Get your master degree masters mm -hmm. in this frame of mind. Mm. Hell no. <laughs> Ẹ jẹ́ àlọ́. Why ti ẹ ṣe gym? At least that will keep in shape. <sighs> And that makes sense. Oh, ṣe rò pé ẹ̀gbọ́n yín máa gbàṣà. Mm-hmm. Tẹ bá fi hàn pé wọn ò You can get a personal gym instructor at least kí yẹn wá máa kọ́ yín But come to think of it, kí reason to brother machine ṣe ń treat yín báyìí? àwọn fúnra wọn iṣẹ́ ò fún wọn láyè láti jókòó sílé láti máa mójútó yín ọ̀rọ̀ tó jẹ́ kẹ́yìn náà tún wá nǹkan tẹ́ máa ṣe it's not fair on you at all kí ló dé ẹ̀ sọ dáadáa ní tẹ́lẹ̀ kẹ́ tó má rí. ẹ wo irú tiẹ̀ ni mo rí rìn ó lọ bí iṣẹ́ kò rí tèmi rìn at the same time he wants to keep me in his house doing nothing. nothing. I don't understand this really. ẹ wo bí ẹ ṣáà máa bì mí ṣe ti gbọ́ ah. ẹ má bínú sí wọn it is well hmm. tíyín náà ló ń ṣe ẹ mọ̀ pé tíyín náà là ń ṣe you know i love you so much. i do i do know that. ẹ ṣe gbẹlẹ ṣe gbọ́. So as you can see, this is the only perfect place. Bro, So you see. um, since there is nothing else left to do, I should be on my way home now. It's all right. But concerning the gym equipment, you buy them yourself. But if you need me physically, I'll be more than obliged. I'd really appreciate that, Mr. Banks. And um, also appreciate if you help me get the equipment because they'll be original. Oh, yeah, sure, sure. Just let me know when you're ready. Thank you very much. That's very kind of you. And um, I want to ask, is this how you treat all your students? Uh, <laughs> well, it's not every day we get a client who pays so much for home service. Mine is because I'm a married woman. We have lots of married women come around here. But, madam, don't you think you should join us for today's workout? and his spending will buy your equipment. Just to put you into the routine. Where do I change? Come on, just right this way to the left. Oh, okay. Come on. That's okay. That's enough. That's enough. That's enough. That's enough. Come here. Come here. Uh, yeah, don't mind me. I'll Join me. Yeah. Boss. Jane, go down there. No, no, this way. I need you to do some money. Oh, go down there. Yeah. yeah. Give me some. You, give me 20. Let's go. All right, come on. You good? Hold on, hold on. let's go. Let's step on it. let's go. I'm right behind you, okay? Okay. I have nothing to fear. I can do more. You can do more. Oh, wonderful. Wonderful. Let's go. Wow. Oh, mother, you have a wonderful body. Thank you very much. I mean, just a little bit of exercise, you'll be in a better shape. All right. Come on, let's go. Come on, we can do more, yeah? <laughs> my guy what's up sure. Um, money kí n sọ fún ẹ ní pé wedding date mi ti wà confirmed twenty fifth of november um, mo dẹ̀ máa appreciate ẹ̀ tó bá dé two weeks before that date. oh sorry I woke you up. o má bínú jàre time difference ẹ ló fà á má worry má jẹ́ disturb ẹ Mama, send gbogbo details ẹ̀ sí ẹ later. alright. Why not? If you give me details of your journey and some personal details like what you're going to wear, I'll be glad to come to the airport to pick you. in a hotel not far from my house. You're very funny. It is too early in the relationship. Yes, I do. shut down. How do you mean? Oh, I'm so sorry. I have to go now. Jah be merciful. Good night. Jah be merciful. ẹ̀rọ́kọ̀ lé tó lówó lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ sí i. jábí mẹ́sì fún un. for how long will this hmm. eh. ah. oh. One more. One more. Just one more. One more. good. Come on, drop it, drop it. Sorry, I understand. Come on. Oh, this is good. I feel new. I think we're done for today. Thank you very much. So, I'll be taking my leave. Why don't you stay for breakfast? That's it. Oh. Mm. I'll sign uh, 200 models, you know, that will work for um, one week at 50k each. And you and I know that they are working for just five days, so the 100k for the weekend will be ours. Ah, ah. <laughs> ẹ sì wá di ògbólógbòó ní oṣù ẹ̀yà ìṣó ẹ̀ that means we stand to make twenty million naira profit right. yes o yes hmm. ah, ọpọlọ níṣẹ́ you need my dear so we have to make documents designating your company to be our consultant our partner consultant for this particular project. you're welcome anytime any day <laughs> ẹ mọ̀ pé complain yín nìyí now. no problems i yeah. think. I have to go now because I need to do some runnings. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ náà ilé ìfẹ́ mi náà ní time láti share one or two things. Yeah, yeah, yeah. And um, tèmi? Mm-hmm. Kí ló ṣe? Nǹkan kan ò ṣe. Ṣó ti pè lénìí? Ẹ̀dẹ̀ ṣú ọ̀pẹ nǹkan kan I'm only asking if you have called her today. That's nothing to do with me ngoko kan Ngoko àbí nǹkan kan understand question yín ni now ṣé tèmi? Kí ló ṣe? Ah, Ẹ̀kan béèrè béèrè torí kí ni? Ah, mo fílẹ̀ kí n tó kúrò lé ni now wáì tí màá tó fi pé ó jọmọdé àbí àbí ṣé bọ́kọ tẹ̀yìn ṣe ń pè yín ṣẹ́jú ṣẹ́jú ni. ẹ bọ tèmi ń ṣiṣẹ́ ẹ. what. ẹ mò ń ṣiṣẹ́ ìṣẹ́ bóun ni wọ́n á ṣe ń bẹ̀yìn sí. ẹ ti dágbére pẹ́ ti lọ. Mm. máa appreciate tẹ̀tẹ̀ bá lè tilẹ̀kùn after you. <laughs> you are practically walking me out of your. sister tún ti bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ wàhálà yín gbogbo business náà sọ látàárọ̀ ọ̀sẹ̀ ẹ̀ ní jẹ́ kéèyàn think straight. rọkàn rọkàn rọkàn tí wọ́n máa sọ ti tèmi fún ẹ. wọ́n máa pè bí láìsọ ọmọ òkókó máa pè báwo ló ṣe ṣe ṣàlàáfíà ló wà romantic wèrè. Enjoy it. I've been wanting to tell you something. And it's about your sister. Gbogbo nǹkan tí àbúrò ẹ̀ ń fojú mi hàn nílé ẹ̀. And you're not doing anything about it. Oh, so kọ́kọ́ nípa ẹ̀. Why? Ronike, sùúrù ló máa ní. How long have you finished fi ní I mean, I don't understand. Kilo dé tí ojú mi gbọ́dọ̀ máa ní mo bọ́ra dáradára She's not my mother-in-law for crying out loud. Rooney, she's our last born. Is either she's being jealous, protective, or possessive. Besides, she will soon be going for her youth service and she won't be coming back to our house. ó ṣe ló ń gbá bùrànù lọ́wọ́ ẹ̀ ìwọ ló ń bàjẹ́ náà kò kí ṣọmọdé mọ́ obìnrin bíi tèmi ni. Ah. I know but ìwọ ò kí ń ṣe last born last born lòun jẹ́ ó dẹnu bí àwọn last born ṣe máa ń ṣe. kò sí bó ṣe ń ṣe wọ́n àwa là ń bá wọn jẹ. Ah. exactly just the way your people spot your own last born too. this thing is not only happening in my home, it's a universal thing. So learn how to manage her. Try. Hmm. Our last one is not that sport <sighs> come on. Try. That's why I love you. It's. Hmm. I'm hungry again. Come on, baby. Don't let this one bring issues. Please eat. If you love me, eat this food. Thank You're trying to bribe me now. No, come on. Come on. The chicken is so nice. I know. Hmm. God. I have butterflies in my stomach. Another 48 hours. Rima wo Niger. Tí a bá lọ compatible tí kò bá lọ like mi ńkọ́ what if god ṣé kí n ṣe pé mo lọ ń fall in love pẹ̀lú ẹni tí mi ò rí calm down Lillian fi ara burúkú ẹ̀ balẹ̀ o. be merciful. lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́pọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ sí i. fún. <laughs> Ray the bad guy. <laughs> ah wa Ray ó yẹ kó ti wà nínú plane báyìí náà àbí kó tẹ̀ ti dé nàìjà gan. omi flight ẹ̀kẹ́ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe big deal so ìgbà ló máa dé báyìí okay my brother um, ja be máa ṣe fọ. ìlójú ayé jẹ́ ìfẹ́ ò gbóná ìfẹ́ ò gbọ́dọ̀ ọ̀sì ja bí merciful. read the podcast. One, two. Come on, let's go. You know, this works for here, here, somewhere here. Oh, my leg aches. I know, I know. One more time. One, two, three, four, five. Come on, give me two more. Six. Eh, relax. Just from here down, yeah? a little bit. Ah, good day, sir. Ah. How are you? I'm fine, sir. Hope you're both enjoying it. Uh, it's called workout, sir. Workout. Yes, sir. Workout. Ah. Please just help me massage her body from bum to down. To down. Yes, to down. To down. And uh, what do you call it again? Walk out. You mean walk, walk. out. My wife's body walk out. he said walk out ah ṣe me walk out. ah mo dáná gbogbo ẹ̀ ló fọ́ sá mo sì dá lú o. mi mọ̀ pé bàbá ńlá wèrè tó ti kọ́lé tó ní rúmà ń palọ̀ sí àrò lẹ́mu wá fún wa máa ṣiṣẹ́. ọ̀nìyàn wà lórí wa. pàdé sílẹ̀. àìní ah, gan rastafarian. bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ ẹ yà wèrè mi. kúnlé ṣé ọmọ akúnlé ẹ̀gbọ́n mi lé mi. èmi fọ́lé onílé mo fẹ́ sílẹ̀kùn báńkì mi ò pé mo fọ́lé onílé ilẹ̀kùn báńkì mi rèé ká kówó fọlùwẹ̀rí kó sì kó àkókò mi tó dáa. ẹ eh, rí ẹ wo kọ̀dí táwọn àrò pé wèrè ni àṣìírí ni àṣé àkàndé ẹ̀dá kan ni. yébẹ́dá màá bá ìfọ̀ bá bá kúrákù bá bá kúrákù. Ah, ẹ kàn jí oyin fẹ́ sọ́dọ̀ ọyọ yébẹ́dá ni. bẹ́ẹ̀ni. Ah, ọwọ́ àbítí rẹ. bẹ́ẹ̀ni. that is nonsense. kódà. Ah. Still trending. Yoruba wood. Come you on, still have to do more. Yeah. Yeah. This is this is better. Come on, gang. Ah, my leg. Come on. Come on. Let's go. One. fọwọ́lé tó fọwọ́lé rọrùn. mo gbàgbé vital documents kan ni mo sáré wá mú. ọwọ oh, ẹsẹ hmm. ṣé kí mẹ́wàá ni. bá mi wá kí ni. àti kí mẹ́wàá náà. Ah, má bá mi wá nǹkan kan ojú mi ni mo fi epo bí síta sókè nǹkan tó tún fẹ́ẹ́ bá mi wá fún wọ́lá bó sí padà lọ sí di iṣẹ́ tó ń ṣe. rọkàn mi you're acting funny. how to instructor yẹn ṣé kò sí obìnrin bẹ́ẹ̀ ni tó fi jẹ́ pọ́kùnrin ló mú wá sílé tó wá tẹ̀ ní gbogbo ara. ẹ̀rọ kan mi okay if that's your fear then you have nothing to worry about. Mm. Let me go back to my exercise. ó máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn ajá tí èlé. Ewonu yéé what's up bóòni about everything èmi mo ń sọ̀rọ̀ kí ló ń ṣe ẹ́ náà ẹ̀ ṣẹ̀sán ló ń sọ̀rọ̀ náà báwo ni báwo gbogbo ẹ̀ ọmọ ẹ̀ kí n ẹ̀ ó tún béèrè rẹ bó mu wà èmi ti wọ̀lú ṣé ìwọ máa sọ pójú ẹ̀fọ́ òun wéé lọ ni wọ́n ti di pọ́ọ̀lù bàbá yín wọ́n jù mí látọ̀hún straight ni ṣèbí lórí yáwá ẹ̀ náà ni ọmọ sórí bọ́ọ̀ máa jù mí báyìí kúndé òyìnbó ní sùúrù farabalẹ̀ owó wà wà lọ́wọ́ yín ṣé mi nígbà ni ọmọ kò gbọ́ nǹkan o ó dà àwọn ìmọ̀ àrí pé kí ni àwọn jù mí sínú ẹ̀ ni màá lajú lásán báyìí mo bára mi lù ìpadà ni o gbà mí ṣe fún ẹ̀mí tí mo ti ní mi ní délù twenty years ni mo lè ṣe bá wọn bá òkè ah, ọmọ o ah, da, ah, tí ẹjọ́ bá ṣàdáná máa ń túbù náà ní kí ni mo lè ṣe o báwo gòkè jẹ́ kí n tiẹ̀ wo kí n fara balẹ̀ o ṣé oríṣi máa jáde kó o pé mo jáde kó o nu airport ẹ̀ máa gbójú mi sọ̀kan wáyé mo kọ̀ wò tí mo ń sáńjọ̀ pé ta ló lè darí mo ta ló lè fọ́ ní mo ó dàbí ṣe rí ọmọ ẹ̀lẹ́kùn nìyẹn ṣá ẹ ó wà láàrin àwọn èèyàn tó ń wáyàn ó bá bẹ̀rẹ̀ sí ní wò ó yẹn ń wò mí èmi náà wò ó tún tẹ́jú mọ́ èmi náà tẹ́jú mọ́ bá rẹ́rìn bí ṣe rẹ́rìn lónà bá lọ rẹ́rìn sí mi eléyìí máa gba abẹ́wò tún fún lójú olóńgbò tún tẹ́wọ́ gbà ni mo ní yé ọmọ mo tẹ̀lé straight ni o ọlọ́run ó mọ̀ blessing boy ni mí nà án blessing boy ni mama pàdé aláàánú ni sórí ẹ̀ ń tó wá wà bẹ́ẹ̀ ni pé sọ́rọ́ mẹ́rẹ̀ bí mo ṣe ń wo yìí ó dà pé ó ń retí ọkọ̀ kan ni ó dà pé ó ń dúró lọ́kùnrin kan ni ọkùnrin rẹ̀ máa special sí bí ṣe máa play along tí yàwó fi ní gas ṣọkọ máa jáde ní nǹkan tí yẹn máa ti bá a sọ kó tó dúpọ̀ máa lọ bẹ̀rẹ̀ sí ní wákàkiri yẹn gangan ló wá ṣe mí then iṣẹ́ báyìí òun ṣe tí wọ́n lè pẹ́ lórí ẹ̀ tó bá ti mú wá lásán báyìí kí n náà ṣe kí n tètè júlẹ̀ kí bá ti tèmi lọ ni ìgbòmù àbá ogun òun ló gbò tẹ́fẹ́ mi ní ti wà lóòótọ́ ó ní láti mò ń ó ní gbogbo tí bá jẹ́ ń bí ọmọ òun ló máa sanwó fàákíá mọ́ wa ó wọ́n fọ̀rọ̀ títí ẹ̀ sílẹ̀ òun máa wọlé òyà kó mọ̀ àfà. so òun lè jó <laughs> yet he neglects you the way he does. ó máa yẹ mí náà lẹ́nu. But I hope he behaves henceforth. Mm, maybe men need jolts like that from time to time. Mm. And how do you know how men need jolts from time to time? Mm? Anyways, my date has been confirmed. I'm getting married on the 21st of November. Hey, guys, Congrats, darling. Thank you. So, what's up with preparations? Um, well, career, it's not been easy. But we got the wedding dress already. Just little, little things, you know, just to cross my teeth and dot my eyes. That's mm. all. <laughs> Congrats, my friend. Thank you. And wh where's she going to? And come, what is wrong with you? You're always for me. Eh? Ah, I said my wedding date is on the hmm, I hear you. <sighs> Mm-hmm. Ronike, here. This is my only two contribution to your wedding. Oh my god. Oh my god. Ah! Oh my God. Oh, I love you, love you, love you, love you so much. Thank you. <laughs> Oh, thank you so much. Oh, <laughs> <laughs> oh my God. 200. You're welcome, darling. Oh, I love you. You're welcome, thank darling. You. What's up with your um, cheap bridesmaid and your husband's best man? Oh, best man missed his flight. Wow. From the States, he was coming, but he'll be around soon. And guess what? Even though she likes to farm, mm-hmm. even though she has not given me my wedding gifts, even though Ashakara is too much, I still love her. So Lily's besting me. Oh, Uh-huh. <laughs> What? Ti ba ma best She ṣé bó ṣe máa sọ fún mi nìyẹn ni. Ẹ jọ mọ́ she báwo nìkan ṣe sọ fún yín? Ṣé kó gbé lulẹ̀ kó wedding Whatever. Oh, ga ẹ máa fún mi ní few days láti lọ wá nǹkan tí mo máa wọ because ẹ mọ̀ pé kò easy láti rí nǹkan tí mi fẹ́ wọ̀. wá wá wá wá Lillian ṣé gbogbo sophisticated attitude ẹ̀yìn má gbèwò ilé rárá ṣé ìwọ ló fẹ́ ṣe wedding ni òun ni kò ṣẹ̀ṣẹ̀ máa fún ẹ tán ṣùgbọ́n ọ̀dà aṣọ láti America ni ó dà kò sí wàhálà màá make arrangements fàṣọ tó máa wọ̀ and I'll get it across over the weekend. Thank you, my friend. Ah, you are the number one. Even though that you are married, I'm sure you're the one who's supposed to best mm. me. And that's why you couldn't make me a cheap bridesmaid àwọn àsọlẹ̀ gbèsè tó rán wọ heels èmi ò mọ heels bí i. no it's not Ish. like that you know we look alike kind mm. of. ẹ eh, and me i look like this abi. ẹ ṣe ìyá wa. Eh, ẹ ẹ ṣe ìyá wa ni kò máa sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn ló ti má rí lójú ẹ̀ yẹn mímọ nǹkan tó ń dúró dè. <laughs> for your information my guy is in town. Eh? guy. yes. níbo. he just got back from the states. lọ bí kẹ̀kọ́ lé ní àtẹ́sọ̀rọ̀ internet. internet òyìnbó. Oh òyìnbó bíi ti báwo no pure naija guy ni ó délé ni mo dé sí lodges hotel. ah ah so fast. bí báwo. ó dáa any prospect. well mm, not really but I ti ń sọ̀rọ̀ for a while. so when are we going to meet this your fine bobo. Soon. èmi àtijọ́ máa wá sí wedding ẹ̀ okay. but ẹ lè rí before wedding ṣá. ó ga. so excuse me òun ló ń pè Hello, sweetheart. Huh? Hmm? Yes, lunch is ready. Lunch. Okay. I'll see you soon then. Bye. Baby hey! Sweetheart, just like that. Sophisticated Lillian. Bye. Lunch is ready. Sweetheart, just like that. In the kitchen. Lillian. My oh, wonderful friend. Mm. Uche is going to be so happy with mm. this. Hmm. Thank you. I want all the best married woman. Yeah. Welcome to my home. This is nice. Sorry. Do you live alone? èmi mo fẹ́ máa bèrè yẹn lọ́wọ́ mi àtijọ́ chat lórí ẹ̀mí internet mo lè sọ fún ẹ pé i stay alone. oh má bínú má bínú john tó lọ lọ́hùn sórí gbogbo ọkàn mi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ rárá imagination beauty ẹ ni mo kàn rò pé <laughs> ah tí mo bá dé o ẹni tí mo fẹ́ wá bá yẹn báwo ló ṣe máa rí ah, inú mi dùn pé mo rí ẹ báyìí. <laughs> bóyá jet lag yẹn <laughs> Um, I prepared your favorite meal. Okay. Uh, big yearly general. I beg your pardon. Oh. She must go once in. Okay. Yeah, yeah. Um, tí oúnjẹ bá ti ready to jẹun tán, kí ló máa like láti step down like kí ló Yeah. Pé tí mo bá jẹun tán nǹkan Mm. Mm máa láìkẹ́ irun mu bí ẹ bí ẹ tó bá tutù dáadáa tó tutù tó ṣẹ̀wọ̀n tí n bá jẹun tán tí n bá fi bí ẹ lé ó oh, máa òkè. bí ẹ. yes àǹjọ ẹ eh, tí n bá jẹun yẹn tán tí mo ń bí àmì ẹ ṣé mo lè rí sábà kàfé ládùúgbò mo fẹ́ tẹ̀ka. Um, mo, ní laptop. Ó lè wà connected. Let me bring it. Oh, good. You're okay. Sit down. Ah, oh, thanks. Nice one. Rí rí lórí Oh my God, so nice, nice place. Uh. connected. Okay. Mm brand bí ọ̀ ló like. Ah, anyone mm, kò sí ètò mu wa type. gbogbo ẹ̀ mú mu ni <laughs> anyone anyone anytime. Yeah. What is happening here? ọmọkùnrin yóò rántí pé mo ń dágbé débi tó máa rántí favourite meal ẹ̀ ó ń mutí ó tún ń bọ̀ kò tún gbẹ́rù dání kí ló lè máa ṣẹlẹ̀ tó bá ní four one nine lòun máa mú anyways let me get him his beer. ah sometimes i no go say person dey too dey talk you you you cannot marry her o oh. i said my own because she's not good for you. what gives you that impression. ah can't you see she can't cook she can't keep the house all the ghana she's lazy brother I doubt even she, if, if she can even bear children. Calm down. Be calm. Sit. Chichi, you hate Ronnie so bad. Why? Hate. What for? Why will I hate her? Of course not. It's just that I'm worried about you. Rooney is my choice. and I am going to marry her. Hey, you better get used to her. You know what? Hey, eh. hey, brother, hmm? I'm telling you, you will not marry her oh. and I'm serious oh. Okay, we will see. But sometimes now go see. I don't start my wahala. Chichi, God go change you. Mm. Na you sabi. Jah be merciful. <laughs> Jah be merciful. Ah, kí ni ẹ lọ́wọ́ ẹ? Your beer now. Ah, ó lọ ra lóòótọ́ ni. Ah, ìwọ ló sọ pé ó fẹ́ náà. No, ebi ìwọ̀n kan bẹ́ẹ̀ ṣeré ni. Kí ni mo fẹ́ fi bí ẹ ṣe ní imú? Èmi eh, kàn fẹ́ fi wo gbàgbọ́ ẹ pé bóyá o máa lọ àbó òní lọ ni. No, mi ò kí mú èmi náà sọ bẹ́ẹ̀ mú níṣó ti padà sídìí ẹ̀ ni. padà sídìí ẹ̀ kẹ̀ sídìí bí ẹ̀ ọlọ́mọ àjẹjì ń bá wọn mú èmi <laughs> ò ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀. èrò ah, díẹ̀ sí ń bà mí mo ti ń rò kúrò kọ́lọ̀ ń dárí jì mí wọn. àmì ọ̀rọ̀ eh. mo kò beautiful ṣá. <laughs> o ṣe. ọ̀tọ̀pẹ́ máa fẹ́ tọ́ ọ̀n kankan lọ́wọ́ ẹ̀. kí ni ẹ̀. Can I kiss you? <laughs> Ray, of course you're gonna kiss me oh just calm down slow down eh? okay. wà á lọ shower and sing. wà á serve oúnjẹ wà then you go upstairs mm. then uh, meanwhile tí n bá ti serve oúnjẹ tó ń jẹ lọ màá sáré lọ retrieve line mi mo kò mọ sọ pé sim mi good ẹ eh, jọ ọṣẹ ò lè ṣe ọkọ fún good Surely for now títí tí màá fi padà síbi tí wọ́n ti wá má tiẹ̀ lọ ṣe fóònù Yeah, ṣebí nọ́mbà kan ló wà lọ́wọ́ ẹ̀. yes ṣé gbogbo èèyàn ló mọ nọ́mbà ilé náà. I don't know really. Good. ìtòrí tí náà ló dẹ́ ń ṣe gbogbo aláyàn àbí mi náà kọ́ ni mo fẹ́ máa pè é ni. Hmm. ẹ ó dẹ̀ ti lélẹ̀ lọ́wọ́ ilé ìlú kan máa fún èmi tẹ́mi dẹ̀ mo máa fi ìyẹn ti máa ní ìdá ti bá ẹ sọ̀rọ̀ òní ìdá ti ṣe máa lọ ṣe wàhálà yẹn mọ́ mọ́sọ̀ tí o bá ti lọ gbà ń sìn wọn á kọ́ bẹ̀rẹ̀ sí ní tún pé ẹ tẹ́mi àti ìbájọ wà pọ̀ ó dẹ̀ wọ́n máa disturb àwọn pé èmi àti ẹni láti jọ wà ká sọ̀rọ̀ ah, àbí. okay sir Consider. They can serve Okay, there. Love you. Love you too. be merciful. For I I call fair, fair. you see me. give it to me? be merciful. April. Sir. How are you? I'm good. Oh, love Shani. Today is my off. And besides, mo and Temi lọ sọ́jà. Mm-hmm. Talking about Temi. Hmm. Please, what is going on out there? Ah, oh, brother. <laughs> He's only giving her after workout rub down, which is very normal. He's doing his job. Rub down. Mm-hmm. Rub down. rub down ni kàn máa rub bí. no. rub down ni kàn máa rub bí. no not to that extent. as in what. he's doing his job nǹkan tó yẹ kó ṣe ló ń ṣe. that is what I want to get in what you're saying as in ó rub down ibi síbi níyàwó tèmi. you're being harsh iṣẹ́ ìlú. mi ò wá harsh o mo kàn tọ́ láti jẹ́ kó understand nǹkan tó ń sọ tó jẹ́ kó rí òpin pa ẹ̀ so òjókòó sí bí òun wo ranù tó ń wo yìí òun ò dé lè bọ́ síta ń bẹ̀ yẹn ẹnìkan sọ pé òun massage ìyàwó bọ̀ dẹ́ ẹ láyà àtẹ̀yìn ó dẹ̀ jókòó bí. what? o ni wọ́n ṣe àyà náà ṣe ìdílé sọ pé after work after work out rub down. rọ́kọ̀ mi kí ló ṣẹlẹ̀ mo ń gbá ìwé ìta ni mo ṣe wọlé wá kí ló dé.

আজকে আমি sorry this your workout thing is rubbing wrongly on my brother and i think you should stop please no mm-hmm. i can't why because your brother's attitude hasn't changed he's still married to his job look okay boy i'm aboard or not My dear. Ma. I am married. Yet, I'm alone and lonely. But auntie, mi fẹ́ kẹ́ bá wọn fa wàhálà mi fẹ́ I want a peaceful home for you. Me fe. I don't. April please ma. ọwọ́ mi rè funfun nẹ́nẹ́ nene. Me nǹkan má jẹ́ agbọ́ kankan ó ṣẹ̀ṣẹ̀ yé mi ìdí tí rọ́kàn ṣe ni kì í fiṣẹ́ ni o. Yes, it's because of his own personal fears. But right now, I don't care. But my brother we're talking about here and stay me. I am tired of rock and lording over my life. Excuse me. And stay me. baby o. Kíni hm? náà ó yà jọ what? Come now. No wait wo mo ní láti tètè jí lọ́la pé mo máa dé láti America mo dẹ̀ ní láti pick ẹ up. Lọ́la. Yeah, first thing tomorrow morning. Oh. Don't take n sùn. No, you're not sleeping. <laughs> oh, oh, oh, oh no. Please now. No, don't worry. It's about today, Lola. I promise you. Why? Honestly. No, no, no, no kissing me, no kissing me. Oh, yeah, I'm ti ń No, yẹn. Oh, no, ó ń bínú ni. Mo ti ń bínú. Stressful, man. Oh, I know. Mo ní to connect láti ní redirect flight láti Dallas, so let's go láti kọ́kọ́ stop ní New York. Really? Uh, but it was good. Oh, yeah, yeah, ah, I know. In Naija. Naija ti change. Àwọn èèyàn kàn kàn. Ọ̀dùn orí gbogbo everywhere pé rí náà. Ọlọ́run ọmọ kan tó fọ́ ni mm-hmm. last time to my wá America. mo ń wò pé men eh, Nigeria ti meet up pẹ̀lú standard America ah. because structure tá à ń kọ́ ní Nigeria sí ọmọ owó terrible. but I understand everybody mama ní kò sówó kò sówó this is it doesn't look like there is no money. exactly wo could ó kàn down to Chicago ni. I swear oh. you know I swear ó ti rí pé àwọn because wà lọ́mọ ìkíní ní Texas yẹn ó ní bọ́ ìmọ̀ ń you know very large houses yẹn like beautiful. lovely love the fashion now ọbẹ̀ tó ṣe rough náà jẹ́ bí Brooklyn. you know you know what even kò see perfect society now tó even America everyone eh, gan ẹni tí wọn leave the eyebrow place ó bẹ pé tó ń gbé wà when you start going to places like you know some parts of Chicago. Yeah, almost no. crazy though. It's but crazy. Devon in Chicago is very good. I live in Devon for like two years. Wow. No, know, no, no violence. Yeah, no, but the, the violence. is so high. Nah, man, you know, crazy, that's so high. I'm that's so, <laughs> so high. super excited to hear though. next time, Nigeria tún ọmọ my ò lè rí. Mo sọ fún wọn ni, wọ́n <laughs> ní the only person tó lè best me fún wedding mi òun ló Ah, you know, America yìí. it's been eh. a long way coming now. it's been a long way coming. Easy. I was so ìgbà tó sọ fún I was so excited I was like damn nigga Honestly, <laughs> my yeah. body's getting married man <laughs> what happened to all the gist about ah, I'm not gonna get married. Um, you know at the time I just need to change that mentality. Yeah. Congratulations. About what? On your wedding anniversary, sir. Oh. So Today is my wedding anniversary. Yes, sir. Thank you, my sister. So, o rántí pé ní wedding anniversary? Mi ò rántí. Kọ̀ọ̀kan. Why? Because you're working? Oh my God. Ṣíṣe kan náà kọ́ lé mi àti ẹjọ́ ń ṣe ni. No. Ṣé o nígbà ọkàn tí mo wá bá ẹ rí tí mo sunkún wá bá ẹ rí pé ọkọ mi ò tọ́jú mi àbí mi ò rójú ọkọ mi lẹ̀? So because you work, everything around you crumbles. And people that loves you neglected. And your wife? <sighs> You know women don't joke with memorable days like this. <sighs> Oh, bringing me. And I'm telling you from a no. people with different views, different families with different rights. Six and nine, lójú ayé jẹ́, ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná, about ò gbọ́dọ̀ lẹ́tàn. Are you in? Yes, I am. Um, come right in. Madam. You're not dressed for workout. And you're crying. <sighs> Oh. You should be celebrating and not crying. Today is my wedding anniversary. But I'm left alone to celebrate. My husband is at work. I guess his work is more important than the time he has for me. Don't worry. We'll do something about that. blame mi ni o máa ṣàṣiṣẹ́ kí n lè tún ọkùnrin ṣe nínú ilé. ó ń sọ̀rọ̀ bí ẹni pé èmi náà ilé ọkọ̀ ni mo wà wá ṣé bí ìyàwó tiẹ̀ nìkan ló ń bọ̀ àkàmà kí ọkọ tèmi ò tó ń bọ̀ èmi àti géńdé odindi ọmọ mẹ́rin tọ́dọ́kọ́ ni kí you're married about the moment you're married there are responsibilities that comes with it and you have to live up to them this includes your, the welfare of your wife A spiritual welfare, a physical welfare, and a material welfare. That is why you are called a man. Exactly. And that is what I'm trying to do. Mm. Benny, I'm sure your wife will appreciate it if you satisfy her physical and spiritual needs. More than money. Wá, show o every money. Alone, ló share. yẹn. time back to lójú alone that fún wa fún wa That is it. Well, ọ̀rọ̀ ọjọ́ mi I bet if you fail to wish your wife a happy wedding anniversary, I just hope that this will not cause an irreparable damage to your marriage. I'll take my leave now. Congratulations once again. tó pa fóun báyìí sí Bakri, my guy. èmi nìyẹn lọ́wọ́ ọkọ̀ àárọ̀ o. ọ̀run hmm. rántí nǹkan tí mo sọ fún ẹ lórí fóònù. ọ̀rọ̀ wo nìyẹn. girl tí mo sọ pé ẹ kó wá gbé mi ọjọ́ tí mo miss flight mi. oh oh that's true. mi mọ ọkọ tó ṣẹlẹ̀ mo mail ẹ kò reply mailed her severally. ó ṣe pé lórí aago. mo pè é I've called her time and time again. I don't know maybe they stole her phone or something I can't I can't even get through. What is her name? Um, Lillian Briggs. Yeah, Lillian Briggs. Lillian Briggs. That name doesn't ring a bell. But um, Ronnie you ọ̀rẹ́ kan tó ń jẹ́ Lillian. Really? Anyway, could kò tẹ̀lé jóun láéláé. Ìtorí Lillian ilé ó máa one man she far gone. Um, was it that serious? Oh, well, kind of. You know, I think sorrow. you know, ọwọ́ ti what wọwọ́ mo ti rò pé tí n bá wá nàìjíríà tí n bá rí tí n bá rí láìkẹ i was planning to marry her. Mm-hmm. Mm-hmm. Um, ó dẹ̀ ní pé omi ilẹ̀ kò reply wo gbàgbé ẹ̀jàre ọmọ pọ̀ lẹ́kọ̀ọ́ aṣọ́mọ mi yóò fi yẹn lẹ̀ um, <laughs> ó ti máa rẹ̀ jẹ́ kí mi máa lọ́n tèmi. Eh. Mm. Eh, kò sí pressure bàbá. jabi merciful. jabi merciful bro. all right bro. be cool eh? all right. àbí n sí ẹni. no no no no no ma stress ara ẹ.

it is our wedding anniversary. ẹ káàbọ̀. báwo ni ẹ. ìyàwó mi ń kọ́. wọ́n ti jáde sàn. jáde lọ síbò. n ò mọbi tó ń lọ. o ò mọbi tó lọ. ṣé kìí ṣe pé fún lọ jọ́ọ̀gì. mi ò mọ sá. aṣọ wo ló wọ̀ jáde. ọ̀gá wọn múra dáadáa o ó dàbẹ́ nípa lọ sí pàtẹ́ẹ̀nì àwọn àti bírọ́dà oníṣòwò tó máa ń kọ́ wọn ní exercise ni wọ́n jọ jáde lọ́jọ́ jáde kúrò níbí. bẹ́ẹ̀ni sà. ibo náà wà lọ. mi ò mọ tán lọ sí. o mọ ibi tán lọ àbí. máa lọ tiẹ̀. hello sister wàhálà ti wà o kò síbi méjì tó wà inú ilé mi ní báyìí báyìí mo délé ń sìn mi ò rí ṣètè mi wọ́n ló ti lọ sí patí pẹ̀lú instructor ẹ̀ no mi ò pariwo mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni òun àti èèyàn kan lọ sí patí ìyẹn ní èèní ọjọ́ tá à ń ṣe anniversary wedding wa. oh god <laughs> okay ma kò sí wàhálà. finally. What is it again? Ayé mi ti bàjẹ́ finally. Stop all this drama. Kí ló ṣẹlẹ̀? Ayé mi ti bàjẹ́ finally. Kí ló tún dé? Ah! Ah! Kí ni mo ṣe fún ẹ? Kí ni mo ṣe fún? Kí ni mo ṣe fún? kí ni mo ṣe fún tó fi jẹ́ kó ṣàfẹ́ bá ti tèmi jẹ́ tó fẹ́ fún mi lọ pọ́tẹ́ṣọ̀ kí ni mo ṣe mo yẹ kó kọjá bẹ́ẹ̀ ni ní ayé mi lára. kí ló tún ṣẹlẹ̀ náà. títí ti gbé mi ní wedding gown ó sì gbé wedding gown mi lọ kí ni mo ṣe fún kí ni mo rà nínú gbá ẹ. Ah! wáyé kí o sọ̀rọ̀ báyìí náà báwo ló ṣe ṣọ́n pé òun ló gbé wedding gown ẹ. ṣé wọ́n ló gbé mi wedding gown. of course no ṣé mi mo bí wedding gown ara mi àbí ò lè wá sínú ilé ìwádìí mi ní wedding dress torí ó jẹ́ òun sọ́pọ̀tà búrú ẹ̀ sí ta ló wọ́n fi gbé mi ní wedding dress wọ́n sì gbé mi wedding dress mi ò wedding dress mi ó rẹ̀ sọ pé òun ó sọ pé jìjì kan ló gbé ó dá sọ ètò wà gbé fún mi ṣé mi ló gbé fún mi. okay okay i know what i'm gonna do i've had enough i've had enough. I'm ló fẹ́ i'm calling papa. Because I've had enough. And don't tell me not to. Hello, Papa. Hello. Papa, nobody die. Nobody die. But is it where Apple Pass die, Papa? Because Nami won't die as I did so, Papa. Papa, everything is wrong, Papa. Mom, everything is wrong! okay. <laughs> tí ń bọ̀. mo jáde. jáde lọ They took me out to a restaurant to celebrate our wedding anniversary for me. <laughs> As your husband or your husband's brother or what? Rock on me. it was an harmless outing. You don't tell me when an outing is harmless. You are my wife. Your wife, you say? Not a piece of furniture. orí ò pé ni. sẹ́mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. o tún láyà ọdún wájú mi ò sọ ìkẹrẹ ọkọ yẹn gbé e jáde. o ti máa fi ojú ẹ̀ rí inú ilé yìí. agbára ìwọ àti àwọn òbí ẹ kò ní ká. kékeré ni kí ló ṣẹlẹ̀ sáfù kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bọ́sibí fún mi bọ́sibí bọ́sibí àbọ̀ ìjà wòlé bọ́sibí. ẹ sà mi ò rí ìkọ́kọ́ sà. I'm sorry. She lost the baby doctor. I still don't understand. Because I didn't know she was pregnant. How come? Anyway, eléyìí akọyin lọ́gbọ́n, wọ́n dẹ̀ need a lot of rest so that she can recover. And you have to try another one so that you can have another baby. That's all. You're welcome. This is unacceptable. And I cannot accept it. Nkechi, nobody sent you here to come and antagonize this girl that has come to us, leaving her people behind. And you, Uche, I blame you for condoning this nonsense. So, she is the last born. Am I not the last born of my father? Uh, Ronika, my daughter, I welcome you with all my heart. Uh, as you have come to our family and have chosen us over and above your people, it shall be well within this. Amen, oh Papa, Amen. You will have twins. Ah, amen, ah, Papa, Papa Amen. Mm. You will have triplets. Amen. You can't stop me. Amen. Thank you, Papa. Thank you. Uh, Papa, thank you. Uh, this is 100 naira. And go buy a new wedding gown. Mm-hmm. Papa, don't worry. No, Rooney, you have to collect it. It's symbolic. Let me boast that I bought wedding dress for my daughter. Yeah. <laughs> Thank you, Papa. Thank Nkechi? Papa. Stand up. Let us go to the village. Village? Ngwa, Ah, no, village fool. Oh, Papa, don't do that. Now leave her. Don't worry. I've settled it. I'm okay. I'll manage with her. I know if I get married in the village and she's here making all the trouble. Mm, Papa, you can leave her. No problem. I'll manage. Follow me to the village. Papa. Before I reach outside, meet me there. Ah. ah. Ó mi, mi ti bẹ̀ wọ́n, mi ti bá wọn sọ̀rọ̀ mi mọ nǹkan tí fẹ́ ṣe mọ́ ó akọ ìbá àpẹ́ padà brother ẹ káàbọ̀ ó yà yín lẹ́yìn. ṣe tèmi ńkọ́. wọ́n ti lọ. She left. I couldn't stop her. And she even left with some things. Hello Lily. No, báwo ni nǹkan? Kú ọjọ́ mẹ́ta jàre. Jọ ṣé ṣé tèmi ò sí lọ́dọ̀ ẹ̀ ń bẹ̀? Kò sí problem kankan mo kàn wò ó pé mo ti pe fóònù ẹ̀ kò lọ. Mo mọ̀ pé bóyá ọ̀dọ̀ ẹ ló wà bóyá fóònù ẹ̀ kàn kú ń ń charge or something. Okay kò sí lọ́dọ̀ ẹ̀ <sighs> kò no kò sí problem kò sí wàhálà màmú màyè tó ń gẹ̀tẹ̀ náà ni ok ó ṣe dé. ah. <sighs> ó tọ́jọ́ mẹ́ta lóòótọ́ o <laughs> jọba ń gbé fòfò ń ṣe tèmi ẹ kò sí lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà mi ò lè ríṣẹ́ náà ni mo ti gbìyànjú láti pè é títí títí mi ò mọ tó ṣe fóònù ẹ̀ mo kò bí ọ̀dọ̀ ló wà ní. ah ó kọ́ńtírì wa ń bẹ́ o àdúpọ̀ <laughs> <laughs> ẹ ọ no problem kò sí wàhálà tó bá ti dé máa pè ẹ́ ìwọ náà délé tún lè bá mi try ẹ̀ wá kàn sọ pé mo ti ń pè é ni. OK，我是我是讲啊，我是啊，Honey, ah, ah. where are you? ọkàn ah. ṣé kò ní nǹkan tó wá ṣe ń bí ni ó dé òun ọjọ́ òun fẹ́ ju òun ṣe fi kò ní tó wá ṣe ń bí tó yẹ kí n sọ̀rọ̀ rárá ni sista tó yẹ kí n sọ̀rọ̀ rárá ni tó yẹ kí n ti yanjú gbogbo yẹn. ìṣòro mi ò bẹ dáhùn. I'm very sorry please there. mo pe a lot of things tí mo ti ṣe tó wrong gan tí mo fọra mi dẹ̀ mọ́ and that is why I'm here just to say sorry please. dọ̀kẹ́ ṣe pé bí ọ̀rẹ́ tèmi náà pé àbí pé bí àmì òun ọkọ̀ tí mo ń ṣe lóòótọ́ mo mọ̀ pé <clears throat> àìmọye àwọn nǹkan mìíràn tí mo ṣe tó dàbẹ̀ ni pé kò fẹ́ mórí pípé wá bọ̀ kò rí bẹ́ẹ̀ ìfẹ́ tí mo ní sí ẹ ni I know I love you so much kò dẹ̀ sí bí mo ṣe lè protect ẹ lọ́wọ́ tèmi bí mi ṣe rò ju gbogbo àwọn nǹkan tí mo ṣe fún ẹ lọ mi ò kàn lè stand there kẹ́nìbọ̀dì kan ti admire àbí kan ti wá sọ pé ah, wà lọ bọ́ sọ́wọ́ èèyàn kan I don't know each time tí n bá rí àmì tí n bá sùn ni máa ń ronú pé ah mi tiẹ̀ fẹ́ kẹ́ ní ọkùnrin kankan gbẹ mọ́ mi lọ́wọ́ I don't mi mọ tí mo lè pé I'm sorry please I'm sorry I can't think straight mi ò tiẹ̀ mi ò tiẹ̀ lè ronú kankan báyìí má bínú jọ please. ó dùn mí o ó dùn mí torí mo rí ọmọ tí mo jẹ́ ó mọ bí tó ti fẹ́ mi ó mọ̀ pé léèrè ni mo ti jáde wá tó bá ti máa ro gbogbo nǹkan ro mi ṣé bí ìranù ṣiṣẹ́ wà ni. sísẹ bá ń bẹ náà. ṣé tèmi ìyàwó mi àbúrò mi wọn náà wọn pàtìjọ tó ti dé nílé mi ìfọwọ́ ìyàwó wọn ẹ wọn náà ti ń bẹ ẹ gégéńdé ọkùnrin tó tó yìí tó lè dìde kó tó lè bring down all his pride to apologize to you it takes a strong man to apologize. and it takes a stronger person to forgive. Yes. <sighs> Oh. Hmm. Wow! <laughs> I'm so sorry, please. Please, my pillow, We've been Okay? I love you. I love you too. August visitor, you. Shetemi, where are you coming from? Well, I went to Ronnie's house. Really? When ní came finish a visitation day fẹ́yìn ọ̀rẹ́ mi. <laughs> Wọ́n ní pé tí mo ṣe ń kúrò mẹ́rọ kí n yà lọ́dọ̀ tiẹ̀ Thank you so much, my friend. Meanwhile, you needed to have seen this guy I met at Uche and Ronnie's house. Mm. This guy is funny. Sorry, Jim Carrey, ó ń bọ̀ ọ̀nà ara amẹ́ríkà ni ó ní òun ni best man uche eléré pa ayé àtọ̀run ni mo fẹ́ lé ní bọ́bá yẹn máa ṣe erépá jọkọ mi lọ. ọmọ ìpò uche náà láì kiri pa àwọn ọ̀rẹ́. kí n tó jókòó báyìí hello my good sister job be merciful Katobi, bí kátó job be merciful mo ti ní à ah, uncle ló dàpọ̀ oh my god my sister job be merciful na ah, kí ló dé ṣé new slang tó ṣẹ̀ṣẹ̀ sọ lamẹ́ríkà lélẹ́yìn èwo ni ti job be merciful mẹ́ gbogbo yìí fún ọ ní ó wà ó dúdú ó sìngbọ̀nlẹ̀ bẹ́ẹ̀ ni wàá mọ̀ pé àwọn ará òun lélẹ̀ ààrẹ tuntun níbi ara bébì fine boy. kí ni orúkọ ẹni tó ń sọ yìí. kí n sọ fún kọ́gá ìṣe o wọ́n ní reban reban hmm, ṣe bí brand kan ló jẹ́ bẹ́ẹ̀ re kí ni kan mo ṣáà pé kékeré wà lẹ́yìn ìṣàkóso ara Amẹ́ríkà. why would you know his name now. Am I supposed to cram his name? Báwo ṣe fẹ́ I know his rape. His first name is Ray. Hello. Olú sọ pé ó ti wá. He's from Houston, Texas. Houston. Yeah. Houston, yeah, Houston, Texas. Okay. But boy, is funny. mm Hey! Whoa! Èmi wá fẹ́ ṣeré. Anyway, thanks for coming. Mo fẹ́ jáde o. So sorry about that. But àti máa lọ́jọ́ wedding mo ti rà. Ṣé o lé mi ni? Mo ṣe máa lé ẹ. Ṣé o dáa o yẹ máa dúró lọ́jọ́ wedding kí n má ti rà bàtà? Eh, before I forget, thank you for my dress. Did it fit well? Oh my God. Mo ṣe mo bọ́ọ̀rẹ́ mi nìyẹn, ó fit mi pa ni. Ṣèbí òun rò pé bí àtọ́rí àwọn ti Maria àti kó gbá wọlé àmọ́ fashion Thank you so okay, very much. Okay, ṣé kìí ṣe ọba tán gbà Okay then, okay. Wá American boyfriend ẹ̀yìn come here anywhere. Ah, ó ti jáde. Ṣé gbogbo ẹ̀ ṣáàrùn? Ó ń dùn àmì ìbọn nìyẹn. Mo mọ. Jẹ́ ẹni sáré bọ̀ bàtà mi. Okay, okay, okay. Ah, bàbá yẹn mi ìrírí èèyàn mi bàbá yẹn rí very funny guy <laughs> Oga. ga. Lillian ah, báwo ni sure okay ṣé kò sí. Hmm, n kò fẹ́ bèrè àmì kankan lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ máa appreciate tó bá lè dá mi lọ́rùn. Hmm. guy tó fẹ́ ṣe best man ẹ̀yẹn jọ kí lorúkọ ẹ̀. ray lorúkọ ẹ̀. M. Mbrekini. M. Raymond Bakri, precisely, yeah. Ray Bakri? Yeah. M. Jọ̀ọ́ má bínú, ibo ló Ah, sorry Lillian, o ṣàn pé kò sí wàhálà. Kí wàhálà máa bá sí ni, kí nǹkan má bàa ni, jọ. America. ló ti wá. Eh, Amẹ́ríkà ní ibo ah, O ṣàn pé kò sí Texas precisely. Yeah. Hey, bro. Oh, what's up, bro? Job merciful, bro. Job be merciful. let on, go. What's up? Cool. <laughs> Excuse me. Hmm? Do you have any bed mark on your PP? Yes, I do. Why? Ray Bakri. Lillian Briggs. Huh. Huh. What's ooh. up? What's wrong? What's wrong with you? Ooh, ooh, ooh. Ah, Lillian, What's going on? Ah, wọ́n padà gbá ẹ. Wọ́n padà gbá ẹ. Lillian, kí ló ṣẹlẹ̀? Ta ló gbá ẹ? Ṣo ṣe business ni? Kò lè yẹ oúnjẹ o. Jabi merciful. You're so beautiful. I wish I had seen your picture earlier. Same here. Yeah, I mean, that's not before we're not doing. Oh, come on. That's all in your past. Just act like it never happened. Mm. So when is the flight tomorrow? Um, 8, 8 p.m. Yeah, 8 p.m. I miss you. I miss you, Mama, darling. Job be merciful. <laughs> Job be merciful. Oh my God, honey. ṣe o rántí um, àwọn comedians yẹn. yeah sure. that pastor one. woo there is one particular one nínú àwọn tó ṣe pastor èyí tó ga yẹn àbọ̀bọ̀ oh. ah, yẹn ti fún ní jù. <laughs> Oh, that is crazy honestly. Mm. oh i had fun thank you so much my love oh. i had fun. Uh -oh. madam wait o. Oh. you know i love you. i know. and i want your happiness. Sure. See, hmm. I'm very sorry for all the inconvenience I must have caused you. It's okay. Come on. And, Ruben, see, I really don't know where to start. See, sincerely speaking, I didn't mean all I've been doing. I'm just being protective of my brother. See, I'm so sorry. There is this friend of mine I heard that brother got married to a Yoruba lady. I tell you she's nothing to write home about. So I assume all Yoruba ladies are the same thing. I'm so sorry. Please, just, just, just find it in your heart and forgive me, please. Nkechinyere. Say my name. Get up, get up. Get up. You're coming, but I'm sorry. Mm, I know. My dear, say. mo mọ̀ pé hmm? and I know you have been protective even though you were overprotective. I am. I'm sorry. <laughs> Honestly, I bear you no grudge. I'm not upset because I know you mean well and I know you love your brother. Mm? So please. <laughs> Hmm. I'm sorry once again. No problem there. Brother? <laughs> see, make sure you take care of my brother. Oh, come on. Can't you see he's looking fresher? I can see mm. that. Um, don't, don't go yet. Jackie from a lower motor. <laughs> My brother, I'll be more ask. Mm, I trust you. Shavina, <laughs> you. okay, so you have to say me hello to Mama. Tell Mama that I'll come and visit her. Wait, that lady that made your dress. Mm. Oh my God. I was just looking at hello. her and I'm like, hello. And I thought you were not going to like it though. I love it, seriously. <laughs> Hey babes. Beautiful. Miss you amongst all things. Mm, mo fẹ́ sùn. A beautiful night. Eh? Same here. Hmm, how soon? Okay, darling. I need to go to bed now. My eyes are heavy. Love you. Bye. Jah be merciful. Oh, oh, oh, ayé ojú. Oh, told you I was going to see you soon. <laughs> you are surprised. Come here, baby. Come Miss here. you, darling. I, <laughs> I think we should do something like this soon. You mean a baby shower? Um, I'm going to take this opportunity. Uche and Ronnie will not be as happy as I am if you agree to marry me. <laughs> will you marry me? Yes. Aww. Wow. Yes, Ray. Hey! Sophisticated Lillian is taken. Charlie Massible! Thank you so much, Rick. Thank you. nice one, nice one. Where the hell is he at? No, no, no, it's for the ladies, <laughs> do <laughs> dáná gbogbo ẹ̀ ló fọ́ sá mo sì dá lú o. mi mọ̀ pé máa bá ńlá wèrè tó ti kọ́lé tó ní rúmà ń palọ̀ sí àrò lẹ́mu wá fún wa máa ṣiṣẹ́. ọ̀nìyàn wà lórí wa. pàdé oṣù rẹ̀. àìní gan rastafaria. ọbẹ̀ ọbẹ̀ ọbẹ̀ ẹ̀yà wèrè ṣé o mọ̀ pé lẹ́gbọ̀n mi lé ni. èmi fọ́lé onílé mo fẹ́ sílẹ̀kùn báǹkì mi ò pé mo fọ́lé onílé ilẹ̀kùn báǹkì mi rèé. ká kówó fọlùwẹ̀rí kó sì kó àkókò mi tó dáa. ẹ rí báyìí ẹ wo kọ̀dí táwọn ará òpè wèrè ni àṣìírè ni àṣé àkàndá ẹ̀dá kan ni. yẹ́pẹ̀dá máa bá ìfọ̀ bá bá kúrákù bá ah, bá kúrákù. ẹ kàn dí. ẹ gbọ́ mi. oyin fẹ́ sọ́dọ̀ ọyọ Yemọja ni. bẹ́ẹ̀ni. Ah, ọwọ́ àbítí rẹ. bẹ́ẹ̀ni. that is nonsense. kódà. Ah. Still trending. Yoruba Wood. Different people with different views, different families with different rights. Six and nine, lójú ayé jẹ́. Ìfẹ́ ò gbọ́dọ̀ gbóná, ìfẹ́ ò gbọ́dọ̀ lẹ́tàn. But still, just be merciful. ẹ̀rọ́kọ̀ lé tó lówó lójú àbúrò ọkọ̀ tó múlé gbóná àìrọ́kọ̀ fẹ̀ yí gidi gan six and nine lójú ayé jẹ́ bọ́ sí i. Jabi mercy For how long will this take? Or can it